ire ire ire ire ire ayọ̀ ló ń pè mí o ó ní kí n máa bọ̀ ẹ̀ ó ní kí n máa bọ̀ sílé ire gbogbo tèmi tìrẹ ire gbogbo tèmi tìrẹ bẹ́ẹ̀dì ẹ fẹsẹ̀ alẹ̀ ire ló ń wá ire gbogbo tèmi tìrẹ ire lọ́tún ire lósì ire lókè ire nísàlẹ̀ ire ní gbogbo àyíká ayé pátápátá a máa wà tèmi àti gbogbo ojú tó wù mí nílé lóko a máa wá gbogbo wa wá láṣẹ Elédùà mo fi tayọ̀tayọ̀ kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò àti arúgbó ni o àti ọ̀dọ́ ni o àti brother brodo àti sister o àti boyfriend and girlfriend husband and wife everybody mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ṣáàmà súnkẹrẹ fàkẹrẹ mùkúlùmù kẹlẹ yẹsẹ bẹ́ẹ̀ ni ètò yẹn ọpẹ méje Miliki Express òun náà ni mò ń sọ̀rọ̀ pa ẹ ètò tó làmìlaka ètò tó yàtọ̀ ẹ tẹ bá dẹ ti rí mi tí mo yọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògùn kọyà méjì san ìyẹn ọmọ gbẹ́bẹ̀rẹ̀ tàfúrà abídí abídí gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dáwà ọmọ káàbọ̀ kábíyèsí o ọmọ láti jẹ̀bú ìṣọ̀yàn kan làwọn Miliki Express kan ṣoṣo ọmọ pàbítáyà wọ́n lé wọ̀ bá wọ́pàá kò kò wọ́ fọ́ mọ́lẹ̀ kò fọ́ ó dọmọ náà bá ń sìn ìgbàkúgbà tẹ́ bá tẹ̀ ti rí èmi kí ni gbogbo ọ̀rọ̀ tèmi dálé lórí ọ̀rọ̀ ìfẹ́ ni ìfẹ́ lọ́tù ìfẹ́ lọ́sì ìfẹ́ lókè ìfẹ́ nísàlẹ̀ gbogbo bó bá ṣe lọ lórí abala ti ìfẹ́ ni màmá já yín sí màá ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ lórí àkòrí kan màá dẹ̀ tún ní àǹfààní láti jẹ́ kẹ́ mọ bó ṣe lọ lágbo tí àwọn gbajúmọ̀ ẹ̀yálà olóṣèré ni adẹ́rìnpòṣónú ni o àbí eléré tíátà ni gbogbo wọn màá ní àǹfààní àti yànnàná bó ṣe ń lọ nínú ìbáṣepọ̀ ìfẹ́ wọn màá dẹ̀ tún ní àǹfààní àti dé lórí títì lórí pópó tí máa ní ìbéèrè tí máa jù sáwọn èèyàn kan fi ìdáhùn sí bàbá dẹ̀ ṣe ń lọ a máa pa àwọn orin yẹn bó bá ṣe ń lọ a máa fi gbà a máa fi gbà lẹ́yìn ẹ̀ má gbàgbé pé ìpele ìpele ìjó ni a máa fi tẹ̀lé kọ́tọ́ ní pé wọ́n kọ́ lo agbami ètò ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni pé ta ló ń lé ẹ kí ló ń lé kí ló wá ṣe àwọn èèyàn tó jẹ́ pé à ń sá eré àsápajúdé láyé òde òní àgàgà àwa ọ̀dọ́ ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní pé ìka ò dọ́gba ìgbà tí oníkálùkù bá máa ṣoríire wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹnìkan kọ́lé sìn ó jẹ́ ẹgbẹ́ lẹ́jọ́ jẹ́ kódà bóyá ó kéré sí ẹ lọ́jọ́ orí ni ó kọ́lé tiẹ̀ kò kọ́ ilé tiẹ̀ tiẹ̀ kò kọ́ mọ́ tiẹ̀ tó bá ra mọ́tò kò ra tiẹ̀ mọ́ tiẹ̀ kí ló wá ṣe wá tí a wá ń sá àwọn eré tí ò nítumọ̀ ń wọ ọwọ́ mi ò tó fẹ́ gbìyànjú àti fi gọ̀ǹgọ̀ fa kó tó bá dẹ̀ wá di tó bá dẹ̀ wá di ọjọ́ iwájú awádé ń pé fòní kú fọlá dìde nǹkan ò rọgbọ láìmọ̀ ń pé nǹkan tó ti forí ara ẹ tó ti tó ti já ilé agbọ́n tí wọ́n fúnra bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe sùúrù àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò wa ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo apáta la máa ṣoríire la máa rí bá ti ṣe la máa rọ́nà gbégbà tí a bá ní sùúrù bó ti tọ́ àti bó ti yẹ ẹ tá a sáré tá a kánjú a kánjú ju àsìkò wa lọ torí ẹ tó bá kánjú ju àsìkò ẹ lọ ẹ ó ṣeé ṣe kó rí ikú tí kò yẹ kó bá ní àsìkò tiẹ̀ àbí kó kọlu nǹkan tí kò yẹ kó kò lásìkò tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ nígbà ìrún la fẹ́ lọ gbọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ Barry J padà yín tèmi nílé lórí abala ètò wa ètò yín Miliki Express òun náà ni a wà ẹ lórí abala tí mo bá kọ́ sí òun náà ni abala tí màá ti sọ lórí àkòrí kékeré kan kí ni àkòrí tí mo dẹ̀ mú wá fún ilé ni òun náà ni pé ṣódà kéèyàn máa forí tì nínú ìrìnàjò ìfẹ́ àbí nínú ìgbéyàwó àbí nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ ṣó yẹ kéèyàn máa forí tì lọ forítì yẹn wá pín sọ́nà méjì èyí tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí òun náà ni pé nígbà tí nǹkan ò fi bẹ́ẹ̀ rọgbọ láàárín àwọn olólùfẹ́ méjèèjì bóyá ọ̀dọ̀ ọkùnrin ló fìsí bóyá àpò ò tí ì gara dáadáa iṣẹ́ ò lọ dáadáa owó ò wọlé bó ti tọ́ àti bó ti yẹ ń pé ìyàwó wa wà ń bẹ àbí olólùfẹ́ láti máa bá forítì ń pé bó pẹ́ bóyá nǹkan á da kò ṣẹ́ṣẹ́ nù yẹn kò ń ṣe ohun tó burú àbí kó jẹ́ pé arábìnrin yẹn ni bóyá ó ní ìjàrùn bóyá ó ní ìṣòro bóyá ìlera ara àbí nǹkan kan tó jẹ́ pé ọkùnrin yẹn náà wá wà ń bẹ̀ láti máa bá forí tì títí títí tó jẹ́ pé ara ẹ̀ máa fi yá gbogbo ẹ̀yà ara ẹ̀ máa padà bọ̀ sípò kò sí ohun tó burú bẹ̀ ìyẹn ìforítì nínú ìrìn àjò ìfẹ́ kan nìyẹn tí kò dẹ̀ ṣe ohun tó burú torí bó pẹ́ bóyá ohun tí ò dá lẹ́nu ó ṣe ń padà bọ̀ wá dá lọ́la èyí tí ò dẹ̀ tó lẹ́nu náà ó ṣe ń padà bọ̀ wá ní kéèyàn ní àní tó kéèyàn tó wá ní àníṣẹ́kù kò sóhun tó burú bẹ́ẹ̀ kéèyàn máa bá kéèyàn máa forí tì nínú ìrìnàjò ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ léyìí tó jẹ́ pé ó máa bí nǹkan gidi ẹ tí kò ṣe tó máa la kú lọ àbí tó máa la àìsàn lọ àbí tó máa la kéèyàn pa bára ẹ̀ ní ilé ìwòsàn èyí tí mo kọ́kọ́ ní láti sọ lórí àkọ́kọ́ nìyẹn nítorí mo pín sọ́nà méjì eléyìí ní ibi dídabẹ̀ kí wá ní ibi kejì tí mo fẹ́ mẹ́nubà ṣùgbọ́n kí n tó mẹ́nubà ẹ jẹ́ sáré lọ gbọ́ táyà láti ẹnu mayor Òkun tá bá máa padà wá máa wá mẹ́nuba ìkejì ẹ jẹ́ lọ gbọ́ táyà. ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ ni mo ṣì wọ lórí àkòrí tí mò ń sọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lé lórí pé ṣé ó yẹ kí wọ́n máa forí tì nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ mo ti sọ apá ibi tó yẹ kéèyàn ti máa forí tì ibi kejì tí mo wá fẹ́ mẹ́nuba ń pé ṣé ó yẹ kéèyàn náà máa forí tì nírú abala inú ìgbéyàwó tó jẹ́ pé ọkọ ojoojúmọ́ ló fi ń na ìyàwó ìyàwó dẹ̀ nígbà òun nífẹ̀ẹ́ ò ṣó yẹ kí èèyàn máa forí ti irú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí ọyọ irú ọkọ tó jẹ́ pé èní ọtí ọ̀la gbóbìnrin kò tiẹ̀ wá jẹ́ kí inú ilé tòrò kò jẹ́ kó ní àkójọ kò tiẹ̀ jẹ́ kó ní nǹkan kó ní nǹkan kó jọ gẹ́gẹ́ bí ọkùnrin ṣó yẹ kéèyàn máa forí ti irú nǹkan bẹ́ẹ̀ ibi téèyàn bá ti gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú tó bá ní pé ẹnì yìí kò fẹ́ yí padà bóyá kéèyàn wá fa ọ̀rọ̀ ilé Ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni àbí kéèyàn pàkíyèsí àwọn ẹbí ẹ̀ sí kó ba lè ṣàtúnṣe ibẹ̀ ó dẹ̀ ń fi ìsọ́dọ̀ obìnrin náà tó jẹ́ pé obìnrin tó jẹ́ pé irọ́ kò mọ ilé túnṣe kò mọ náà dá gbogbo ìgbà tó ń ṣe àsìkò ìfẹ́ wọn tó ń ba bọ̀ tó ń bá eré ìfẹ́ wọn bọ̀ bóyá kò tiẹ̀ ní àǹfààní àti ríwà ìdáadáa ara àwọn èèyàn tó ń pàdé ara wọn láàrin oṣù méjì oṣù mẹ́ta wọ́n ń gbéra wọn sílé ṣùgbọ́n kò ní àǹfààní àti ríwà obìnrin yẹn wá délé orí pé kò mọ náà kò tiẹ̀ wá gbìyànjú àti wá tọ́ sọ́nà ṣùgbọ́n ó jẹ́ nìkan tó jẹ́ pé kò fẹ́ yí yípadà àbí kó jẹ́ onígbónára èèyàn tó yẹ pé kí nǹkan kékeré máa ṣe ṣẹlẹ̀ ó ti mú nǹkan ti fọ́ mọ́lẹ̀ eléyìí ó ti mú ọ̀rọ̀ bí ìjàmbá ó ti mú ohun tó lè pààyàn lára wá ṣó tọ́ kéèyàn máa bá irú ìgbé ìbáṣepọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ kéèyàn máa forí tì í lọ ṣó yẹ kéèyàn máa forí tì í lọ tábà ní pé ká gbé yẹ̀wò èèyàn máa ń fọgbọ́ ọlọ́run gbé tábà ti rí pé ó lè mú bíi kẹ́mi ṣúgẹ́ kẹ́mi lọlé lórí àbí kéèyàn bára ẹ̀ nílé ìwòsàn èmi máa ní pé rárá kò ń ṣe ohun tó tọ́ kéèyàn má ní pé ìfẹ́ tiẹ̀ fọ́jú rárá o ìfẹ́ òun gbọ́dọ̀ ìfẹ́ ò gbọ́dọ̀ fọ́jú jẹ́ kífẹ́ tiẹ̀ kó lajú kó ríran kó rí ohun tó fẹ́ mú bẹ́ẹ̀ ni nǹkan tí mo ní sọ lórí àkòrí tí mo mẹ́nuba náà nìyẹn pé ṣó dáa kéèyàn máa forí tì nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ lẹ́yìn tí a ti bá gbọ́ ilé òun wo la fẹ́ lọ gbọ́ ẹ jẹ́ ká lọ jó sí one ticket láti ẹnu Kiss Daniel featuring Davido see baby if you want to live for oh, biko live ẹ jẹ́ lọ gbọ́ one ticket tí a bá máa padà dé màá tún tẹ̀síwájú lórí ètò wa ètò yín Miliki Express ṣe lórí ètò wa ètò yín Miliki Express ẹ bẹ́ẹ̀ ni òun náà ni a ṣì wà lórí abala tí a bá súnkọ èèyàn náà ni abala celebrity gist ẹ̀yà kí ló ṣẹlẹ̀ gangan kí ni mo tún ní àǹfààní àti rí. ikọ̀ náà àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tilẹ̀ nàìjíríà tí a mọ̀ sí Henry Oyekero àti ìyàwó ẹ̀ Esther wọ́n kí ọmọlanti tuntun bouncing baby to be praise ẹ eh, bẹ́ẹ̀ ni bouncing ọmọ yẹn ń ta wọ́n kí káàbọ̀ sí ilé ayé ẹ eh, bẹ́ẹ̀ ni ọmọ kan tí ọmọ kan tí lé nìyẹn àti ẹ̀wọ̀n àmọ̀ bóyá bọ́ọ̀dù náà lòun náà máa gbá àṣùgbọ́n ah, bàbá yìí náà gbìyànjú ó ṣùtù ṣọ́ọ̀tì ọmọ ló bí ẹ eh, bẹ́ẹ̀ ni ẹ mo ti ṣàkíyèsí nípa àwọn fútbọ́ọ̀là tó bá ti jọ̀rọ̀ ọlọ́mọdé ọlọ́run ti ẹ̀ fi kò lé fún wọn rárá ọlọ́run fi ràn wọ́n lọ́rùn ìṣọwọ́ gbábọ̀ wọn bẹ́ẹ̀ lọ ṣe ń bímọ lọ ẹ bẹ́ẹ̀ ni ìyẹn ni mo ní àǹfààní àti rí nípa Henry Oyekeru kí ló ṣe ìkejì yìí tí mo fẹ́ já yín sí tí ẹ fẹ́ gbọ́ tí ẹ fẹ́ mọ̀ òun náà ní gbajúmọ̀ olórin tilẹ̀ nàìjíríà tí gbogbo wa mọ̀ sí Kelly Handsome ẹ tá bá rántí orin yẹn gbà yẹn ó yá máa ga tọ́ńpẹ́ shout hallelujah ó oh, bẹ́ẹ̀ ni Kelly Handsome ó ti òrùka bọ olólùfẹ́ obìnrin ó ti bọ̀ lọ́wọ́ bóyá wá jẹ́ olórin mi wá jẹ́ adé orí mi ṣe tẹ̀ rí ìṣọwọ́ tí àwọn gbajúmọ̀ yìí yálà olórin àbí adẹ́rìnpòṣónú ìṣọ́tọ̀sẹ̀ bí ń ti òrùka bọ àwọn olólùfẹ́ wọn lọ́wọ́ báyìí ọjọ́ ìgbéyàwó tó máa rọ̀ lọ́dún yìí ẹ bá yẹ kó yà ẹlẹ́nu pé èmi gan ẹ rí pé sáṣìn ẹ bá kó yà ẹlẹ́nu pé tó máa di àárín ọdún yìí ẹ sì rí pé màá ti fi sí wedded ẹ bẹ́ẹ̀ ni ìwọ tí mo ti ń bá sọ̀rọ̀ fẹ́ tó fẹ́ dáhùn kò sí wàhálà ẹnu ẹ̀ náà lájọ wáyé lẹ́yìn tẹ́sí gbọ́ ilé ìrún la fẹ́ lọ sí ẹ jẹ́ ká lọ gbọ́ majesty láti ẹnu peruzzi bẹ́ẹ̀ ni àròyá máa jẹ́.